عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من الحمد لله الحمد لله الذي أهدى العبادة إلى سبيل الرشاد والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفهم ولا مباوة ọba الله ọba ó máa ń sàmànà ẹ̀dá ọba ìlọba tó máa ń gáìdì àwọn ẹ̀dá ẹ̀ ọba ìlọba fínimànà àwábí Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa èyí tó ti yé wa nínú ẹ̀sìn kọ́lọ́mọ́jò tún bọ́ mọ́ wa lọ́wọ́ gbogbo yìí tí àti máa rí ṣe kọ́lọ́mọ́sàgbé ọ̀run fún wa láti máa ṣe gbogbo yìí tábà wá ń ṣe náà kọ́lọ́mọ́sàgbé alẹ́sẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi wasallam àánú ọlọ́run kó bá gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ tó tẹ̀lé wọn ìtẹ̀síwájú lórí tafsirul Qur'an al-Karim èyí tí a ń bá lọ súra tí a dé ọ̀nà ni súratu Abasa súratu Abasa ọ̀nà ni súra èyí tó nínú al-Qur'an al-Karim súratu súrọ̀tù àbásá makíyà wọ́n ní súrọ̀tù àbásá yìí wọ́n ní maka ló ti sọ̀kalẹ̀ súrọ̀tù makíyà tó nù sábàbù nùsúlìhà kí ní ó ṣẹlẹ̀ tí súrọ̀ náà fi sọ̀kalẹ̀ wọ́n na ni pé àwọn àgbààgbà nínú àwọn Quraysh sọ̀nà bílù Quraysh rọ̀ṣà ashraf àwọn èèyàn ńláńlá nínú ìran Quraysh àwọn alágbára àwọn ọlọ́rọ̀ àwọn lọ́lá àwọn olówó kánú inda Rasulillahi sallallahu alaihi wasallam anábìlọ́lẹ̀ bá wọn ànábì wọn ń pè wọn sínú islam ìpè àwọn tí wọ́n ń gba islam tó pọ̀ jù àwọn tálíkà ni nítorí pé àwọn ò ní àwọn nǹkan tí èèyàn máa fi ń ṣègbéraga àwọn tó gba islam lákọ̀ọ́kọ́ àwọn tálíkà ni àwọn ni wọ́n pọ̀ jù anábì wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tí wọ́n bẹ nínú Quraish tí wọ́n bẹ nínú àwọn kọ̀bílà tó Quraish wọ́n jẹ́ ìran ìran anábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n kàn rí àwọn èèyàn tí wọ́n ń ṣe súnà tí wọ́n ń ṣe Islam wọ́n dẹ̀ ń kọjá lára wọn wọ́n wò pé ẹ̀sìn yẹn kìí ṣe ẹ̀sìn tí àwọn gbajúmọ̀ báyìí lè máa gbà anábì lọ lè bá wọn báwọn anábì ti pè wọ́n wọ́n sì dáhùn wọ́n sì dáhùn yẹn ó kún anábì lójú sallallahu alaihi wasallam pé ha tí àwọn àgbààgbà inú àwọn ọlọ́rọ̀ àwọn lọ́lá àwọn mọ̀nyán èyí bàbá ní mọ̀nyán ó ní àwọn èèyàn ńlá nílùú tó táwọn ilé ìbálẹ̀ gba islam ni oore ńlá ni ó fún islam oore ńlá ni ó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bẹ lábẹ́ wọn àgbà wọn lọ́rọ̀ wọ́n mọ ní ẹbí wọ́n mọ ní àwọn òṣìṣẹ́ wọ́n mọ ní àwọn èèyàn ńláńlá tí ń bá wọn wọ́n mọ ní àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n ń bẹ pẹ̀lú wọn. yad'uhum ila al-islam ànábì wa ń pè wọ́n sínú islam yín sàlàyé fún ọ pé ìtànpẹ̀ ní islam ìtànpẹ̀ ní islam ni wa kana harisan ala islamihim liyaqwa bihim al-islam ó wu ànábì kí àwọn èèyàn lálá yẹ kí wọ́n gba islam torí pé islam ó wà protected ìdáàbòbò lórí islam nígbà táwọn èèyàn lábá ti gba islam tàlọ́fẹ́ halẹ̀ máa ń lò tàlọ́fẹ́ dín kòkò máa ń. ànábì pé ọlọ́run lè fi islam ọlọ́run lè fi wọ́n ran islam lọ́wọ́ wọlé mùsùlùmí lẹ́yìn náà àwọn mùsùlùmí náà ní agbára nígbà táwọn alágbára ti ń ṣe kíni tí wọ́n ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ànábì wọn sàlàyé fáwọn ọlọ́rọ̀ yìí lọ́wọ́ ń sàlàyé islam fún ọlọ́wọ́ fún akọbal abdullahi ibn ummi maktum ó náà ni àfáwa àgbà sàábì yẹn náà àwọn sàábà wọ́n porúkọ rẹ̀ ní abdullahi ibn ummi maktum abdullahi ọmọ ìyá afọ́jú maktum àmà òwò àmà abdullahi gangan ni maktum maktum ni pé ọlọ́run ti fọ́ lójú láti kékeré àmú ti wá dàgbà ọwọ́ agbọ́kún ńlá náà bí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀tọ̀kùlú ìlú tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá nílùú mọ́kà òun náà wá lọ ọwọ́ ṣe ọwọ́ lọ lè bá nábì sallallahu alaihi wasallam li yata'allama àdín kí ó lè bá gbọ́ àgbọ́yé nípa Islam tó ń wo òun náà pé ẹ̀sìn tó ń gbọ́rọ̀ yìí òun náà fẹ́ mọ̀ nípa ẹ̀ ó ní ya Rasulullah ó ní wo òjíṣẹ́ ọlọ́run ó ní allimuni mimma allamakalla ó sì fi mẹ̀mí náà nínú tọ́lọ́n fi mọ̀ nípa ẹ̀sìn yìí ànábìsí ń bẹ pẹ̀lú àwọn èèyàn tí ń bá sọ̀rọ̀ lọ́wọ́ wàkàrí harosulu wọn yàkùtà àléhi kàlámà ó wá dùn ànábì pé abdullahi ibn Umm Maktum afọ́jú yẹn ó fẹ́ dá ọ̀rọ̀ mọ́ ànábì lẹ́nu ànábì ti ń sọ fáwọn olówó yẹn wọ́n ti mérí wọ́n ti ń gbọ́yé ìkọ̀kan náà wọ́n tó gbọ́gbọ́ Islam oye àrànṣẹ́ ńlá ni. bàbá afọ́jú yìí àfọwọ́ abdullahi bin umm maktum lọ́ba sọ fún anabi pé alimuni ìrẹ́ anabi fi mèmí náà mímọ alámakàlá nínú tọ́lá wọn bá fi mọ́ nípa ẹ̀sìn fàábàsà wàtàwàlà àdì anabi wa kóró ojú wàtàwàlà ànìhù rọjá an yuslima bí islamihi an yuslima al-agniya anábì wa fi sílẹ̀ kọ̀dá lóhùn ìbẹ́jẹ́ ká nábì ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe nítorí pé àwọn olówó yẹn tóbi lọ́dọ̀ ẹ̀ àbí torí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wọn anábì <laughs> ó àwọn ilé ìtẹ́ gba Islam àrànṣẹ́ ti dé bá Islam ìwọ́n kan tó fẹ́ gba Islam yìí ọlọ́run lè fa àwọn yìí dáàbò bọ̀ wọn náà torí wọ́n bẹ nínú ìnira ńgbà yẹn àdẹ́bí wa ní kí bàbá fọ́jú ẹ̀ kò sí sùúrù náà kó òun bọ̀ wá ọlọ́run wá sọ ayà kalẹ̀ ìpè yọ̀ọ́ àti bùrọ̀ sódàwó ó fi ń sákèsì bó ń da olówó lọ́hùn àsìkò tó ń da lóhùn náà nìkan máa dá bàbá fọ́jú náà lóhùn <laughs> torí pé ẹ̀sìn wa ẹ̀sìn làwọn afáàmọ́ fi ń sọ pé àsúra tahdifu ila anna da'wat al-aghniya wal-fuqara ma'muratun biha súra yìí fẹ́ kọ́ wa nípa pé bá a ṣe ń pe àwọn olówó láàmà pé àwọn tálíkà sínú islam a ní fókọ̀sì lérí àwọn tálíkà nìkan a sì ní fókọ̀sì lérí àwọn ọlọ́rọ̀ àwọn ọba ìlú àwọn èèyàn ńláńlá nìkan àwọn méjèèjì náà láàmà pè papọ̀ wà á nà mí kìyà sàtàfọ́ ọ̀bùnì indallah wal iman wa taqwa súra yìí tó jẹ́ òye wáyé pé kò sí àpọ́nlé fẹ́nìkan kò dẹ̀ sí ọlá fẹ́nìkan àfẹ́ni tó bá ní ìmánì jura wọn lọ ẹni bá bẹ̀rù ọlọ́run ju ẹgbẹ́ ẹ lọ òun lọ́lá ju ẹgbẹ́ ẹ lọ ẹni bá sì ní ìmánì ju ẹgbẹ́ ẹ lọ òun lọ́lá ju ẹgbẹ́ ẹ lọ kò sí àtọ̀ láàrin bàbá afọ́jú àtàwọn olówó ńláńlá tí wọ́n bẹ̀ ń kalẹ̀ yẹn èrò ànábì ni pé bí wọ́n parí sẹ́lérí àwọn ẹlẹ́yìn náà kí n tó wá dá ọlọ́run ọlọ́run nírọ́ kò rí bẹ́ẹ̀ dáhùn náà lọ ló sì jẹ́ pé gbogbo àti àfáwà Abdullah ibn Ummi Maktum tọ́ba wá kí ànábì lẹ́yìn gbà tó gba ìsìláàmù tán ànábì àni marhaba ya man a'tabani Allahu li ajlihi aw kama qala sallallahu alaihi wasallam ànábì àni Abdullah lóde bàbá fojú Abdullah dé ẹni kọ́ máa wọlé ẹlẹ́mìí ń kí pé kọ́ máa wọlé wọn náà nẹ́bí ọ̀sọ̀ pé mọ́ra yorì kí ni fẹ́ kí ló fẹ́ gbogbo àti ọba ti dé ọba ti dé ẹ̀sìn ni máa pè mí látara ipò tí ọlọ́run bá aláàgbé sí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú sọ́rọ̀ yìí náà wọn náà tún rí pé ánà lè dáyà ipe kọ́lọ̀ ń fi yàn mọ́nà ọlọ́run nìkan ló lágbára rẹ̀ o káàfọ́ kan sọ ni o. Ah, níbẹ̀ náà ọmọ fámílì àfa àgàn tí ọgbọ́ gbogbo àwọn àfa tó ń bẹ láyé ẹ máa rí àwọn kan nínú àwọn fámílì wọn náà ẹbí wọn tí wọn ò ní tẹ̀lé tí wọ́n sọ. ara àtàwọn ọmọ mọ̀nà ara ilé olóhùn ọ̀gbọ́ ara jìnnà ọmọ mọ̀nà ara àtúnṣe alóhùn ọ̀gbọ́ nínú sọ́ra yìí láti rí i pé káwọn ànábì ọlọ́run kan sọ àtàwọn àfa kan sọ tí wọ́n ní kí wọ́n gbọ́yìn òsì ní ọwọ́ wọn israel láti rí ipé ọlọ́run dá wa pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú agbára náà ní ó fi gbé wa dìde tó bá dìde àkèyàmọ̀ ọlọ́run gbogbo àtàwà dìde ọlọ́pọ̀sà jẹ́ dìde ní mùsùlùmí òdodo أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى اللهم بني ni òjíṣẹ́ mi abasa ọfàjúro قبض وجهه وتولى tawalla بوجهه وجسده bi wajhihi wa jasadi ọdẹ yìí kú lọ́dọ̀ bàbá afọ́jú an ja'ahu al-a'ma ọlọ́wọ́n bá nígbà tí afọ́jú yẹn wá bá ta ni náà Abdullah ibn Ummi Maktum abdullahi ọmọ ìyá maktum ìyá afọ́jú gbogbo ẹni tó fọ́ lójú kọ́ máa dúpẹ́ pé ọlọ́run sọ̀rọ̀ ní mùsùlùmí àwọn ẹni ìsáájú tán ti fọ́jú wọ́n pọ̀ rẹpẹtẹ náà sábẹ́. ọlọ́mọba ní àǹjá àwùlẹ̀ àmà ọlọ́mọba ní òjíṣẹ́ wa àbáṣà ọ̀fàjúro nítorí pé abdullahi fẹ́ di lọ́wọ́ ọ̀rọ̀ tí ń ṣe kínní ọ̀rọ̀ tí ń sọ lọ́wọ́ wọ́tawọ́lá ó yíjú kò lọ́dọ̀ ẹ̀ wà máa yóò dẹ̀rí kálá aláwò ya zaka aláwọ̀ bá ní tàlófin mọ́ ó lè jẹ́gbà bláì gangan òun gangan ní wà sí ó sàǹfàní fún kò ní sàǹfàní fún àwọn mílíọ̀nù ní àwọn olówó tó wà wọ́n jọ ẹ̀ na <laughs> aláwò ya zaka ọlọ́run ní mọ́tàn mọ́lẹ̀ sínú ọkàn torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé tó bá wà lọ́wọ́ yàn tí ìbá dé pé ọlọ́run bá ṣàánú yàn èyí ní tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run àwọn tó ń pè yí à àwọn lẹ́yìn ti gàrú níwọ̀n ẹ wo ẹwà àwùjọ wa náà sì ẹ̀mọ̀ àwọn tí wọ́n bá ní ọlá àbí wọ́n kàwé kọjá ẹgbẹ́ tọ́lọ̀wọ̀n wá sànú ni o tọ́lẹ̀ lómi lọ́lá tọ́lọ̀ ń sànú ẹ̀ lómi kàwé tọ́lọ̀ ń sànú ẹ̀ wọ́n máa rí gbogbo ẹ̀yin ẹ̀dá tó kù pé ṣé ẹ wà ní àwọn lè má jòkó tì ń sá àwọn jù yín lọ́nà wọn dẹ̀ mọ̀gbẹ́ni tí ń sẹ̀sìn òun ló jẹ́ gbé e lọ tọ́ da tọwọ́ ilé tọ́ mọ pọ̀ fóògùn sìn tí wọ́n ní gbogbo kan ti bọ́ <laughs> ẹni tó mẹ́sìn ẹni tó ń mẹ́sìn lọ ẹni tó ń wá mú ẹ̀sìn lọ́kùn fún dùn wọ́n máa lọ lè gbádùn lọ́hùn kò sí nǹkan kanú ayé lẹ́yìn ká kọ́rọ̀ wá ká lè fi sin lọ ọ̀rọ̀ tí n bá ní tí ọba ti ráyè fi sin lọ mọ́ ẹ àdánwò ni ọlọ́wọ́n bá ní wà máa yòdìrí kálá àlàhùn yá zàká ọlọ́wọ́n bá ní ta ló fi mọ́ ọ́ ìjọsẹ̀lẹ̀ tọwọ́ parí ọ̀rọ̀ tó ń sọ ó lè jẹ́ pé gangan ní ọ̀padà wá mọ́ nínú ọkàn tí ẹbọ́ kú ò nínú ọkàn yatatahar min ash-shirk aw yadhakkaru fatanfa'u adh-dhikra ọlọ́wọ́n bá ní ó lè jẹ́ òun ni yọ́ wàá máa rántí yọ́ gbà wáàsí tí wáàsí zikra tí wáàsí yọ́ wàá sàǹfààní fún un يذكر أو يذكر أي تذكر يتذكر tí wọ́n sì yàn sànfàní fún ó lè jẹ́ ẹni tó filẹ̀ ọlọ́run lọ́lẹ́sẹ̀ ọlọ́run ní mọ́rán ẹ̀sìn lọ́wọ́ ó bá wọ ọlọ́run ọba ó lè lò wọ́n ó bá sì wọ ọlọ́run ọba yóò lè lò míì wọ́n mọ̀ torí pé àti wọ́n bá gba Islam àwọn èèyàn gba Islam tó amma man istaghna ọlọ́mọba ní sẹ́rí ọlọ́mọba ní àwọn tí wọ́n rọrọ̀ tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ tó jòkó tì yẹn wọ́n ní ọ̀rọ̀ pẹ̀lú arísìkí wọ́n ní fèm àwọn èèyàn mọ̀ wọn láwùjọ fa'antalahu tasadda fa'anta tuqbil alayhi àwọn tó dájú kọ yẹn àwọn ọlọ́rọ̀ tó dájú kọ yẹn nígbà náà bí èsì kòkòrò owó àmọ́ wò pé àwọn alágbára yìí tẹ́ má gba islam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmínà gba islam nípasẹ̀ wọn torí wọ́n láwọn èèyàn tẹ́ntẹ̀lé wọn kírú kéwàá nǹkan gba sunans ẹ́ ẹ wo àwọn èèyàn tí wọ́n máa tẹ̀lé pé ibi tí ẹ́ ó kọ́ ọ tó ń pè é <laughs> pé ibi tí ọ̀gá olórin yẹn máa lọ làwọn ṣe kí ni ìlà wọn lọ ẹmúṣẹ́ olúwa ọmọ akọ́gbà súnà sí ẹmọ̀ pé gbogbo àwọn tó bẹ̀lẹ́kọ̀ yìí súnà náà mọ̀ṣẹ́ báwọn yẹn ṣe rí nínú ayé gbà yẹn nìyẹn ọlọ́ba ni wà máa alayka alla wà máa alayki yóò sọ̀rọ̀ yẹn lérí ẹ o alla yazzaka sọ fún wọn tí wọn bá gbọ́ kìí sọ̀rọ̀ yẹn lérí ẹ kó mú wọn gbọ́n túláàsì kó fi wọn mọ̀nà kìí sọ̀rọ̀ yẹn lérí ẹ <laughs> òun ọlọ́wọ́n bá lọ́wọ́ fẹ́ni tó bá wù mọ̀nà ó bá wọn ló fi tálíkà mọ̀nà wọ́n sì wọn ló folówó mọ̀nà torí pé ọ̀lẹ́sẹ̀ lọ́rùn bí wọ́n ti pè wọ́n ah. ma ṣàlàyé fọ́nfọ́jú náà bí wọ́n ti sọ tọ́sọ ọ̀lẹ́sẹ̀ ìwọ ọ̀lẹ́sẹ̀ tí wọ́n bá gbọ́ wọ́n máa àlẹ́ìka kò sẹ́sẹ̀ fún ọ aláyẹ̀záká tí wọ́n bá gbọ́ àwọn ọlọ́rọ̀ yẹn wọ́n a máa ń jẹ́ akàyẹ̀sà ọlọ́wọ́n bá ní ọ̀wárí yìí tó wá bá ọ afọ́jú yẹn yẹ̀sà tó ń sáré bọ̀ ẹni ò rí náà ó sì gbọ́dọ̀ pé wọ́n ní wàásù ti bẹ̀rẹ̀ wọ́n wà náà bí ṣe fáwọn èèyàn òun ò sẹ́yìn màwọn tó wà bẹ̀ gan wọ́n kàn gbọ́ pé wọ́n náà ṣe wàásù yẹ̀sà á ah, ọlọ́run bá ń sọ orí yìí tí ń bọ̀ tí ń sáré bọ̀ yẹn ipò òun fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ẹ wà sùkò tẹ́lẹ̀ mi ti di alikọ yìí jẹma yọ mọ bọ̀ nígbà tó di pé wọ́n lè gbowó ní alikọ <laughs> àna ọlọ́ni ẹ̀rẹ̀ mi ò mọ̀ sọ fún mi pé Sunday tó ń fi sinmi òun lọ láti Friday dídí sátọ̀dé Sunday tó ń fi sinmi lè wọ́n mọ̀ fi gbọ́ alikọ ẹ̀fẹ́ pa àwọn nìyẹn. <laughs> ọlọ́mọdé ṣètàn ọlọ́mọdé ọjẹ́rẹ́ wa àbáfọ́jú wọn sáré lọ́bí yí wọ́n ti sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá ní wà á máa jẹ́ akáyẹ sàá ọlọ́run ní sẹ́rí yìí ti ń sáré bọ̀ tó fẹ́ gbọ́rọ̀ bá yẹ owó yaksha òun bẹ̀rẹ̀ ọlọ́run jà wọn lẹ́yìn owó yaksha <laughs> òun nípa ayọ̀ ọlọ́run jà wọn tí tó ń bá sọ̀rọ̀ tí wọ́n kàn wó gbóndó yẹn lọ <laughs> àní àwọn ọlọ́rọ̀ àwọn olówó wọn kì í lọ lẹ́kṣọ̀ wọn kì í lọ wáàsí àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá ṣàyọ̀ oní ọ̀pẹ̀dé jimá oní ọ̀tọ̀ máa wago fún máàmù lẹ́yìn ó túbà ilé kejì náà ti fẹ́ gbénu dó ètò máa wago kí wọ́n ti ń pẹ́ jù náà torí gbogbo náà sọ yẹn kọ̀ wọ́n létí wọ́n kàn wọ́n pé wọ́n nílé yàrá kí jimá wọn lè sórí ibú wọn wá kí jimá kí wọ́n máa lọ́tọ̀ <laughs> wọn ládùúgbà tó fẹ́ tọrọ níjọ jímọ̀ aládùn àmàgbà dọ́bá wá ní ẹ ọlọ́wọ́n bá ní fàáńtà áníwò tààlà ha ọlọ́wọ́n bá ní ah, ẹni tí ń pààyọ ọlọ́wọ́n bá tó sáré wá bọ̀ ohun lọ́wọ́ pàtì tẹ̀tùrúkùhù tàtàgáfà tààlà ha kàlá ọlọ́wọ́n bá ní ah, hmm, ọ̀rọ̀ orí báyẹn innaha tazkira àwọn àyà tí ọ̀hún kà fún ọ yẹn tẹ́tí kọ́rọ̀ ni iná ha iná àyà àwọn àyà tó ń kà yẹn ìrántí lásán ni wá sílù faman sha'a dhakara ẹni tó bá fẹ́ yọ gbọ́ ẹni tó bá fẹ́ yọ sekínì yọ gbọ́ ẹni tí ó sì fẹ́ bọ́ sọ́dọ̀ la kò ní sekínì kò ní gbọ́ àsùkò ànábì lẹ́lẹ́ yìí tá à ń ka yó ẹ wá wò sí ìjàmá làáfà kan wọn lọ́wọ́ ní depression igbe wọn lẹ́nìkan ó yẹ kó ti gbọ́kọ̀ gbọ́ ó yẹ kó ti mọ̀kọ̀ mọ̀ ó yẹ kó ti yé kó yé ọ̀sọ̀ tiẹ̀ ọmọ bá tiẹ̀ lọ́nìí ẹ wá jẹ́ pé àwọn tí òye lèyìn fẹ́ torí ẹ̀ máa ronú gbogbo àwọn fún ọ̀dáwà wọ́n ti kó gbálé nítorí pé èèyàn díẹ̀ náà lọ́lọ́run bùkátà bá a ṣe pọ̀ lé ayé wọn èèyàn díẹ̀ lọ́lọ́run bùkátà ọlọ́mọ́sà kàwá náà kọ́ ọlọ́mọba ní fi suhufin mukarrama ọlọ́mọba ní àwọn àyà tó ń kà yẹn ọ wà nínú àwọn ìwé tíra alápọ̀nlé sí àtúrò kọ́dìr ìwé tá a ti pọ́nlé tá a gbéga níwájú ọlọ́run òun náà ní àyà kọ́ra tó ń kà yẹn mutahhara munazzaha tó jẹ́ pé kò sí àléébù lára rẹ̀ àyà tó ń ka fún yẹn ọ̀rọ̀ ńlá lọ sọ fún yẹn bí àìdí sáfara ọlọ́wọ́n bá ní ọwọ́ àwọn màláíkà àìdí sáfara sáfara ni màláíkà àwọn màláíkà kan máa ń kọ nǹkan ọlọ́wọ́n bá ní ọwọ́ wọn lọ́wọ́ kìráàmì ń bá rárá àwọn màláíkà alápọ̀nlé tí wọ́n jẹ́ ẹni rẹ̀ bá rárá. قتل الإنسان ما أكفره أي لعن الإنسان ọlọ́run bá ní ọmọ ti ṣẹ́bi lọ́mọ èèyàn má àkẹfàrà ó ta ló ya kẹsìrí tọmọ èèyàn ta lá ya aláìmoore tó ọmọ èèyàn má àkẹfàrà lè sàn ọlọ́run bá ní ta ló ya aláìmoore tó ọmọ èèyàn má àkẹfàrà lè sàn tòun ti gbogbo àwọn àyà koran àwọn àmì ọlọ́run àwọn olóyè kí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́mọ́ àwọn sàyẹ́ntìsì ni tí wọ́n ń lọ ní oṣù pátá ń lọ ní oòrùn tí wọ́n rìn káàkiri ayé tí wọ́n wọ́n ní odò ó sàyẹ̀ kẹ́ ronú pé àwọn àmì yìí ó ti tó láti mọ títóbi ọba tó ọba tó dá gbogbo ntàwé àmọ́ síbẹ̀síbẹ̀ náà kọ́dà ó lè máa mutí nínú òfurufú àwọn ọ̀rọ̀ nù ẹ̀rọ àwọn ìjọba mojú nínú nínú aircraft nínú nínú plane wọ́n máa béèrè ọtí wọ́n máa gbọ́ music lọ́dẹ pé wọ́n ti kẹ́ báyìí kò sí pé ẹ dákun ẹ ẹ ẹ ẹ kò sọ́gbọ́n ọtí gbogbo ti lọ nìyẹn gbogbo akọ́ ti pin. <laughs> gbogbo fáàrí ti tán gbogbo ọ̀làjú ti ṣe kí ni ló ti dópin <laughs> ọlọ́run mọ̀sẹ̀ wá ní kẹfẹ́ rí ọ ọlọ́run bá ní kutila linsanu ma akfara ọlọ́run ní wọ́n sẹ́bi lọ́mọ èèyàn ma akfara òun kò sẹ́ńtọ́ ya kẹfẹ́ rí tọ́mọ èèyàn kò ní dúpẹ́ gbogbo oore tọ́lọ̀ máa ṣe fún kò ní wò èyí tọ́lọ̀ òun ti ṣe fún ní ọmọ ṣe kíní ní ọmọ torí ẹ̀ bínú sọ́lọ̀ èyí tọ́lọ̀ òun ṣe sẹ́rí inú àṣà ọlọ́ ni pé oore rẹ̀ pọ̀ lára wa ju àdáhùn tó fi kàn wá lọ. lẹ́yìn ọba gbọ́n tí ń sọ yíyé kọ́ sọ fọ́lọ̀ ń lórí pé kọ́lọ̀ ń dáhùn o <laughs> ìgbé ọlọ́run ń béèrè àdánwò lọ́wọ́ ọlọ́ ìgbà náà lọ́mọ pé orí pọ̀ bọ́lọ̀ sí fún wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́pàá tẹ bá ní kẹ́ máa ka ìdẹ̀ra tẹ́ rí ní àwọn ìdẹ̀ra mi ẹ̀ lè ká tán èyí tàwa rí ńkọ́ nígbà tí tá a lè kà yìí tá a rí tán èyí tàwa rí ńkọ́ dépò tá a kà lọ́mọ bínú pé ẹ̀yọ́ yẹ kó ti dá fún ọjọ́ báyìí lọ àwọn ẹgbẹ́ rẹ ti ń ṣe àwọn tí ò ti da fótó wọn kọ́ sáwọn kú ó yẹ kó ti bí jù báyìí lọ ó yẹ kó ti ní jù báyìí lọ ó yẹ kó ti kọ́wọ́ rẹ̀ ó ti jí sówó jù báyìí lọ àwọn tí ò ní tó wọn kọ́ sáwọn yẹn kí ibo ni káwọn èèyàn máa lọ nígbà tí wọ́n fẹ́ kú wọ́n fẹ́ fèrò nípa rẹ̀ ojú lásán ò lè dúpẹ́ tán etí ẹ̀ lásán ò lè dúpẹ́ tán ẹnu rẹ̀ lásán ò lè dúpẹ́ tán òwò àwọn tọ́lọ̀ ń fi àdáwò kan ní gbogbo àwọn gáàsì tí ń sọ yìí àwọn náà mọ pàtàkì tá à ń sọ. bàbá kan lójú kọlẹ́ ẹ̀sìn ọlọ́run bá falẹ̀ jẹ́nà rọ́pò fún ọ àtọ̀sán àwọn àtòrú wọn bákan náà ni ojú wọn ti fọ́ wọn ò dá ọ̀sán mọ̀ yàtọ̀ sóru ni wọ́n mọ̀ wá pé òtí ra mọ́tò bọ́lá bá fọ mọ́tò tó gbójú lọ́wọ́ rẹ̀ ńkọ́ ọ̀nà ìbò lọ́wọ́ lọ́wọ́ ma akẹfàràwò ọlọ́run nípa ní ya kẹfẹ̀rẹ̀ aláìmọ́re tọ́mìyàn ọlọ́run ọkẹ lọ́dẹ̀ mọ́ wá wà lákàtì ọlọ́run dá lọ́lá they were Allah subhanahu wa ta'ala òní dúpẹ́ ọlọ́run tẹ ìkẹ́ fún ọ̀dẹ̀ ní ọ̀kan náà àwọn onídẹ́yìn máa ní billions nínú àkáǹtì tí ń wò ó tẹ́mẹ̀rẹ̀ ń balẹ̀ pé ẹrù ti wà ńlẹ̀ ọmọbẹ̀ lọ́ni o ọdọ́lọ́wọ́ bá ń fún ní àdánwò ẹyọ kan péré láàrin aago méjìlá òru sago mẹ́rin yóò fa gbogbo mílíọ̀n yóò fa kó lẹ̀ yóò tún mọ sọ́wọ́ àwọn ìgbẹ́dàkẹ́ yá mi táwọn tó ní kọ́ yá mi òṣòlówó náà wá ọlọ́run bó wa láṣìírí <laughs> sẹ́ni kankan tó ní tó lákọ lérí ilẹ̀ ọlọ́run bóun tóbi ọlọ́run nìkan ló tóbi ọ̀lẹ́ gbogbo wa ládìtà ni màá dúpẹ́ màá dúpẹ́ ọmọ tọ́lọ̀ ń fọ́ màá dúpẹ́ ọkọ tọ́lọ̀ ń fọ́ tẹlomi ìború dùn yẹn lọ màá dúpẹ́ ìyàwó tọ́lọ̀ ń fọ́ tẹlomi ìlé dùn yẹn lọ màá dúpẹ́ ilé tọ́lọ̀ ń kọ́ fọ́ yàrá kan yẹn tó fi lẹ́dà sí ilẹ̀kùn tó fi bánà sí wíńdò yẹn máa dúpẹ́ ẹlòmí ò nílẹ̀ ìmọ̀jà ayálà ìmọ̀rẹ́ o ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí ó bá ungrateful to Allah subhanahu wa ta'ala ojoojúmọ́ ẹ̀kọ́ sábà ń dúró alhamdulillah alhamdulillah alhamdulillah èyí tó bá wá jẹ́ ìbànújẹ́ máa wá sọ fún lóru ipò ìwọ ló fún mi lélẹ́yìn mo ti gbà pé ìwọ ló fún mi ah eléyìí náà ti ń béèrè wọ́n sàfikún fún mi àlàyé ń tó ń lọ á sì ọlọ́run tẹ̀ bá ń dúpẹ́ màá máa ń lé kún lórí ọgbọ́n dẹ̀ ní kìí sẹ́nu nìkan ni ọkàn ní ojú kọ́kọ́ wá ọlọ́run ní kó tilẹ̀ lè ń sàn ọlọ́run bá ní wọ́n ti ṣiṣẹ́ bí lọ́mọ èèyàn tí ì dúpẹ́ ẹni tí ì bá ti dúpẹ́ àpẹẹrẹ wọ́n lọ́n bínú sí yọ́ọ́ máa wá kan náà máwọn èèyàn yọ́ọ́ máa lára àwọn èèyàn yọ́ọ́ máa kan náà máwọn èèyàn yọ́ọ́ máa lára àwọn èèyàn yọ́ ma wòrè tọ́lọ́n ṣe fún malakeji kò ní wòye tọ́lọ́n ṣe fún ọlọ́run bá ní làánà lọ́wọ́ làánà ń bẹ lérí ẹ̀ ìgbéjìnà síkẹ̀ ọlọ́run kọlọmọjà wà nínú wọn ọlọ́run bá ní min ayyi shay'in khalaqa ọlọ́run bá ní ọmọ èèyàn tó jẹ́ aláìmọ́rẹ̀ yìí ń ṣẹbọ ọlọ́run bá ní ṣe min ayyi shay'in khalaqahu min ayi shay'in khalaqa láti bọ̀ láti dá tó fi wá di pé ó ti wá dàgbà ó ti dàgbà òun náà ti wà nípò ó ti wà ní àyọlá min ayi shay'in khalaqa ọlọ́run bá níbo láti dá ṣé kò ronú bí tá a ti dá ni ọlọ́run ní min nutfatin khalaqahu faqaddara ọlọ́run ní àdá omi èèyàn àdá látara àtọ̀ faqaddarahu. ọlọ́run ọba alá ọ wá sọ àtọ̀yẹ di ẹ̀jẹ̀ kíkí kádàrá nìyẹn o torí àtọ̀yẹ lèmi ò ti stop lòun ò mọ́ ẹlòmí ẹ̀jẹ̀ kíkí ní ti stop wọn àlẹ́jẹ̀ ó ti rí ẹ̀jẹ̀ wọn ní miscarriage fún yóò di bá ṣẹran àmọ́ kò ní dẹ̀dá wọ́n padà flush ó terminate ẹ̀ wọ́n máa wó ẹran yẹn jáde wọ́n oyún ṣe kí ni wọ́n lóyún bàjẹ́ máa la fọ́kọ̀ dára hu ọlọ́run padà wá sọ́ dé èèyàn nínú kádàrà rẹ̀ nígbà wá dé èèyàn tán ثم السبيل يسره ثم يسر السبيل يسر الله طريقة ليخرج ọlọ́run aláwa ṣe ojú ọ̀nà tí ó gbà jáde sáyé ọlọ́run wa ṣe nírọ̀rùn fún ojú ọ̀nà yẹn ọ̀rọ̀rùn láti gbàbẹ̀ jáde òun náà ni ojú ara obìnrin nìbátìní omihi ìlà álámi ṣahada ọmọ wa bọ́ sínú ayé adágún máa fẹ́ sí fún <laughs> masábí ọlọ́wọ́n bá ní ọba tí mò ń júwe fún yín yẹn tí mo ní kẹ́ ẹ má sa ìmọ̀re pẹ̀lú ẹ̀ ọlọ́ba tí yóò jẹ́ káwọn ìyàwó yẹn máa bí máa rọrùn. ọba yẹn lọ ṣe ojú ọ̀nà yẹn ní rọrùn ọmọ jáde pé ọmọ fọ́ kejì tírí kejì lọ́dẹ̀ jáde lábẹ́ obìnrin wọ́n ní tẹ́jẹ̀ rẹ̀ wá tètè dáńjọ́ yẹn torí ẹ̀jẹ̀ olómi àwọn dáńjọ́ tí yín ó bímọ ọjọ́ kejì ọlọ́run ti kílósẹ̀ náà ni ọlọ́run ni òun nìkan ọmọ yẹn tọ́n tọ́n tọ́n tí ó fi wá ń gbé eré wálẹ̀ yẹ sára wo ọlọ́run àníkọ́ fẹ̀ ó máa jáde bẹ́ẹ̀ ọ̀sàbíl àwọn bàbá wọn lẹ yorùbá ló fi jẹ́ pé tí aláboyún tó bá <laughs> tó ثم السبيل يسر والله كيف ṣe bídíà nínú والله كيف سكيني؟ kìí ṣe kíní kò ṣe bídíà gbogbo àyà tó bá ti ní ṣe pẹ̀lú agbára ọlọ́run tó ṣe déédéé bùkátà tá à ń ṣe kíní tá ń wá tá síwájú ọlọ́run àlefáyà yẹn bẹ̀ ọlọ́run ó lè fún di kòrán bẹ̀ lọ́run pé kọ́lọ́run wọlá alukur'an kọ́lọ̀ ní ìyàwó rẹ̀ ó bímọ tọ́ba sì wọ́ ó lé ní mo fi sọ́tò bákọ́rà bẹ̀wọ̀ ọlọ́run tọ́ba wọ̀ ọlọ́run ní mo fi sọ́tò ìkìláàsì kọ́lọ̀ láwọ̀ bẹ̀wọ̀ ọlọ́run tọ́ba wọ̀ ó lè sọ pé mo fi ìsájà bẹ̀wọ̀ ọlọ́run tọ́ba wọ̀ ó lè sọ pé mo fi súnmọ́ sàbí ilẹ̀ yàtsára ó bẹ̀wọ̀ ọlọ́run. a nítorí pé abanlẹ̀ káwa máa pe tí kò kí ń ṣe bídíà ní bídíà agbọ̀rọ̀ ní ìsọ̀f àwa báyẹ̀ lẹ́nu àwọn bàbá wa ẹni ìtọ́jẹ́ bídíà ni oníhàn oníwàhálà lè jẹ́ wàhálà orin lè jẹ́ wàhálà òǹgì ẹ máa hàn faláboyún àwọn ọ̀bá yẹn lọ́wọ́ anábì wa Muhammad sallallahu alaihi wasallam kí kàlábá ẹni àyà ń kọ̀rá ó lè kà á láti fi béèrè tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ ọlọ́run wọlé asúmọ̀ sàbílà tí mo wí atawassalu bi hadhihi al-aya an tuyassira wiladata zawjati ukhti binti mo fi àyà yìí bẹ̀wọ̀ ọlọ́run mọ́sà jẹ́ kí delivery ìyàwó mi ọmọ mi àbúrò mi ọ̀rọ̀rùn ọmọ ìyá mi lóbìnrin. ọlọ́run ọba ní summa amatahu fa aqbara ọlọ́run ọba ní lẹ́yìn náà amatahu ọmọ tó jáde yẹn ọlọ́run padà wá pa fa aqbara ja'alahu fi qabr sitran alayhi ọlọ́run padà fi sínú sàárè láti fi bò láti rí ọmọ mi lè wá lo one minute lẹ́yìn ìgbà tó jáde sáyé á wọn lọ ti dákẹ́ ẹlòmíì one day ẹlòmíì two days ẹlòmíì one week ẹlòmíì one month one year ẹlòmíì ó sì lo eh, nine hundred and fifty years ẹlòmíì lo one thousand years bí àwọn ìjọ ànábì nù <laughs> ànábì nù náà lò kọjá nine hundred and fifty years now ọgọ́rùn lọ́nà mẹ́sàn-án àti àádọ́ta more than that <laughs> inú ayé iná ẹlòmíì one twenty one fifty two hundred ó wà bẹ́ẹ̀ nígbà gbọ́ yé ni pé bó ti jáde sílé ayé òun ọ̀yá o ọ̀pẹ́ o yọ padà padà sí inú sáré. ثم أماته فأقبره ọlọ́mọ lè mí náà máa pa ó àjẹ́kí ọ pa ó àmátàwó ẹni tó yà sára sẹ̀bílà ní wọ́n àmátàwó o <laughs> gbogbo àwọn kan ya fi àkìí fi ti sọ́dọ̀ ẹ̀dá o ìpè lágbájá lójú bí ẹja àrọ̀ lójú bí àṣejẹ ìyá yẹlékulẹ́já olójú bí wẹ́rẹ́ irọ́ o sùnmọ́sábìlà yà sára ọlọ́run lè mí ní o èmi ni mo ṣe rọrùn èmi àwọn jẹ ẹja ọ̀rọ̀ lọ́wọ́ gan ni ó kù síbẹ̀ wọ́n ní àtàgbè àti omi inú ẹ̀ omi ti dànù akèrè ti sékíní akèrè gbé ti fọ́ ẹ̀mọ́ ẹ̀yà àwọn tó ń jàsí jẹ lẹ́dọ̀ ọ̀yà ilé ọmọ èyí tọ́lọ́run bá ṣe ni wọ́n máa gbowó ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn bàbá ọlọ́mọ ìyá ọlọ́mọ à kíní kan tó tóbi lòun gbà lọ́wọ́ yín ń jẹun ọlọ́ni ọlọ́run ní ṣiṣẹ́ àyè tó ṣe ń jò ní ìtòjú wọn kọ́ lórí tí yìí ò ṣiṣẹ́ ọlọ́run bá ní ọlọ́run lòún ṣe wíwáyé rọrùn ìdí ẹnìkan bá sì kú láàrin ẹ má pẹ́ nìkan lọ́pàá àmọ́ tàwù fa àkùbàrà ọlọ́run lòún lòún pa ọ òun lòún fi sàárè bò láṣìírí thumma idha sha'a anshara ọlọ́run bá ní lásìkò tó bá wú òun ìdáṣà òun nìkan lọ́mọgbà náà òun wọ́n padà gbé dìde tí gbogbo ohun tóun tóun dá tí gbogbo wọn dìde nù sáré tí gbogbo ó dùn dálùkì àwọn báyìí fún mà lẹ́yìn ìgbà tó bá ti wọ sáré tán ìdáṣà lásìkò tó bá fẹ́ àǹṣára yóò gbé wa dìde kàlá ọlọ́run bá ní ọ̀rọ̀ orí báwọn kẹfìdí sí ìròyìn o lamma yaqdi ma amara ọlọ́wọ́n bá ní lam yuaddi ma amara Allahu bihi lamma eh, lam yaqdi ọmọ èèyàn ò máa tẹ̀láṣẹ ọlọ́run lam yaqdi lam yuaddi ma amara tọ́lọ̀ ń pa aláṣẹ kò sí lọ́dọ̀ àmọ́ kírun eh, ọmọ èèyàn ń bẹ láyé kò kírun ó sì gbà pé wọ́n kú wọ́n gbé wọn dìde lọ́dọ̀ máa gba àwẹ̀ kọ́ gba àwẹ̀ lọ́ni ká máa tẹ̀lé òfin ọlọ́run kò tẹ̀lé òfin ẹ̀. wọ́n ní ẹ̀hún dúró ní ìsánú ilé àtọ̀ ámì ọlọ́run ọba aláwọ̀ fẹ́ pè láàká yìí àwọn ọmọ èèyàn fẹ́ pè wá sí àkíyèsí ọlọ́run bá ní ọmọ èèyàn kó wo ilé àtọ̀ ámì kó wo iye oúnjẹ tí ń jẹ yẹn níbo lóúnjẹ yẹn ti wá. Oya, oya ẹni gbogbo ajá ọdún lérí sẹ̀mọ́ bá ti jọkọ́lẹ̀ sẹ̀mọ́ wá látara ẹ́ àgbàdo àbí ẹ̀yìn bọ́lá àgbàdo ti wá láti inú ilẹ̀ ta ló dágbàdo Allah àgbọ̀dọ̀ dákọ̀ ẹlòmí lẹ́yìn Allah ẹni bá ní ògùn ni a ní nǹkan ti bẹ́ẹ̀ nǹkan ti ṣe ẹ́ ẹni bá ní Ọbàtálá ni ó sínú àwọn ìjọ tó lajú bẹ́ẹ̀ bá ní omi ni a ní omi omi lọ́dàgbàdo ah, wọ́n yá sàlàyé bó ṣe dáa wọ́n yà bá ní anábì isa ní jesus ní àná ah wọ́n ṣe mistake anábì isa gan jẹun nínú dọ́lọ̀ ń dání òun kọ́ da oúnjẹ ìbílísì ò nípa nínú bóúnjẹ ṣe ń jáde nínú lẹ̀ àti gbogbo àwọn kan tí ó ní káwọn yọ máa sùn ọlọ́run bá ní falíyẹ̀ ń lórí lè ń sánú ilá àtọ̀ àmì ọlọ́run bá ní ẹ̀dẹ̀ wòye sí oúnjẹ tẹ̀ ń jẹ níbo ló ti wá ta ló mú wá ọlọ́run bá ní ronú ẹwọ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tá ń jẹ bá a ṣe wáyé ìjà ti jẹun ká tó kó lé tàbá tó délé ìsìn ìfẹ́ni tí máa ń jẹun ọ̀sán lásìkò yìí o á tún lè ṣe kí ni á lọ lè jẹun <laughs> tọ́wọ́ wá dalẹ́ ọ̀sẹ̀ ẹ̀yẹ́ miami àtún jẹun láàárọ̀ là àtún jẹun mi wọ́n ti ń kó àlùbọ́sà wa àǹkàtà wa bẹ́ẹ̀ là ń rún mọ́lẹ̀ wọ́n tún kó mi wá àgbàdo ọkà bàbà oyin millet àtún rún mọ́lẹ̀ ọlọ́run bá ní ẹ̀sìn ìwòye sí oúnjẹ tẹ̀ ń jẹ bóyá látara bẹ́ẹ̀ ẹ lè mọ ọlọ́run anna sọ̀dábùnà lè sọ́bà ọlọ́run bá ní àwa àwa tá a rojò ní àwa tá a rojò anzalna al-ma'a al-jazira sababna al-ma'a sababna al-ma'a sọ́bà ọlọ́run ní ìnà àwọn ọlọ́run àwa láọ̀rọ̀ òjò bí ṣe ń wá wíì wíì sọ́bà nìyẹn wíì wíì ọlọ́run ní àwa tá ń dà ní ìwọ́ wá sẹ́lòmíì lọ́yàtọ̀ sẹ́ni táwọn sọ. fún ma ọlọ́run bá da òjò lọ́wọ̀ọ̀wọ́ ṣàkọ́kọ́nà àrùdọ̀ ṣàkọ́ àwọlọ́wọ́n bá àwọlá ilẹ̀ wù láníkílẹ̀ ọ̀lànà lẹ́gbà tí òjò ti rọ̀ tán ilẹ̀ máa ṣe kíní ọmọ ìyanu bó ṣe yánu ẹ fàánbátìnà fi ha àbá ọlọ́run bá ní àbàgbé àwọn hóró seed àwọn oúnjẹ seed àbá àbàgbé nàró àgbàdo nàró ọkà bàbà naro. nàró jéró nàró. fàǹbàtìnà fi hà àbà ọlọ́run ní àwọn àbà máa dìde àbà làwọn seed the rice àgbàdo jéró gbogbo àwọn kan tó jẹ́ pé seed ni wọ́n ìnà bá ń wà kọ́ bíbá àwọn ọlọ́mọba nígbàtà ní kílẹ̀ grapes èso ìnàbì ọjáde ńbẹ̀ wàsàyìtúnà wà náà kálá lẹ́yìn náà nígbàtà tún lálẹ̀wò ta ní kílẹ̀ ó lálẹ̀wò wàsàyìtúnà lẹ́yìn náà ni ẹ zaitun ẹ̀nàgbẹ̀ni zaitun igi olive oil zaitun òróró ni ní ma ń jáde látara èso yẹn ọlọ́mọ fi ìwòsàn síbẹ̀ gan fún àrùn ara àti àrùn nú olive oil kọ́dà àwọn ọmọ rẹ́kọ́mẹ́ndì fáwọn olóyún tí oyún bá ti pé bẹ́ẹ̀ oṣù mẹ́jọ mẹ́jọ àbọ̀ ó ti pé mẹ́sàn-án wọ́n kàn máa mú náà ọlọ́run máa ń lo sábàbí tó máa fi máa ń yọ̀ débi pé yọ padà bọ́ sí position tí ọ̀yẹ̀kọ́ wà ẹ̀mí àwọn èèyàn tẹ́mi ti rẹ̀kọ́mẹ́ndì fún ọlọ́dẹ ló ń sábàbí dáadáa zaitun ó dáa fún àrùn nú ọlọ́run máa fi mówó àìsàn àìsàn kú nínú ara ọlọ́run ni ní wà zaitun náà wà náà kálá àwọn aládé ń zaitun igi zaitun ó dìde igi zaitun wà náà kálá àti igi ọ̀pẹ igi làbídùn igi ọ̀pẹ igi làbídùn méjèèjì wọ́n pè ní náà kálá. wafakihatan wa abba ọlọ́run bá nígbà tá ní kílẹ̀ ọ̀lálẹ̀wò nígbà tó jọ rọ̀ tán àwọn oríṣiríṣi àwọn fákíhà àwọn fruits àwọn fruits wọ́n ń jáde ẹ̀yin lẹ́ẹ̀ máa pè kan ní vitamin A ẹ máa kan ní vitamin B vitamin C nígbà ọlọ́run dọ́sàn tán ni wọ́n ń pè vitamin C wọn ò béèrè ta ló dá tí wọ́n yọ vitamin C ní. Ni ara rẹ̀ wàdà ikọ̀ gòlìbà àtúnwá fún yín ní àwọn ọgbà oko tó kún kẹ́kẹ́ fún àwọn oríṣiríṣi àwọn igi tí ń ṣàǹfààní. wàfà kìyàtà ń wà á ba ọlọ́run bá ní mo wá kó oríṣi àwọn fúùtù jáde láti inú ilẹ̀ fún yín ẹ̀yin kẹfẹ́rẹ́ aláìmọ́rẹ́ wà á bá àti á bá iná pẹ̀lú á bá òun náà ní gbogbo àwọn koríko táwọn èèyàn tá lè jẹ táwọn ẹranko máa ń jẹ gbogbo àwọn koríko táwọn màlúù ń jẹ ni wọ́n pè ní abba bá jẹ tán ọyàn rẹ máa sẹ̀ wọ́n máa fọmọ lọ́yàn tó bá jẹ tán wọ́n máa fún wàrà àwọn ewé yẹn ló di wàrà tá a mú yẹn wà á bà kò sí tọ́lọ̀ ń da tọ́lọ̀ ń da fèrè èyí tí wọ́n bá lè jẹ àwọn ọmọ èèyàn àwọn ẹranko ṣe kínní wọ́n jẹ èmi ní àwọn àtàwọn àlájọ́ ṣe kínní ìlàjọ ń jẹ́ wọ́n abba nìyẹn ọlọ́run ní abba kọ́ rẹpẹtẹ tí mo ní kí kọjáde láti inú ilẹ̀ ọlọ́run ní mọ́tà àlàkùn wọlé àní àmìkùn gbogbo tí mo kà sílẹ̀ yìí wọ́n máa jẹ́ gbádùn fún yín ẹ̀yọ́ mìíràn kó sì máa jẹ́ gbádùn fún gbogbo àwọn ẹranko yín tẹ́ǹsìn kẹ́ lè gbádùn ayé yín láti máa sìn mí ọlọ́run وإذا جاءت الصاخة ọlọ́wọ́n bá ní tí ibi ọlọ́wọ́n sàlàyé àwọn ìdẹ́ra rẹ̀ tán ọlọ́wọ́n bá ní tí ariwo tí wọ́n fẹ́ pa màláíkà tó fẹ́ pariwo tó fẹ́ fọn fèrè ọlọ́wọ́n bá ní tí ariwo yẹn ó tóbi o tí ariwo yẹn tí ọba ń kan etí kókó èè eh, fún báyìí ẹ̀dìlé gbogbo àwọn àdìlé ní sáré ni náà ń sọ́ọ̀kà ariwo kan náà ni ọlọ́mọdé alkiyama tí ariwo yẹn bá dé tó ṣe pòó ọmọ kan etí kókó sọ́ọ̀kà ohun náà ni sọ́ọ̀kà gbogbo bí tíkalu bá wà ní sàárè ọmọ gbọ́ ọmọ nàró tàbá ti wá dìde tán yàwó mà ọlọ́run níjọ yẹ yẹfẹ̀rù lèmọ́rin omi ní áhí ọmọ ènìyàn máa sá fún bọ́dà rẹ̀ ọ pàdé bọ́dà ẹ̀ báyìí ọmọ ìyá ẹ̀ lọ́dọ̀ ìyá àbí lọ́dọ̀ bàbá ọdẹ ní dókì ọmọ sálọ̀n wo ò ní dúó òun náà ní dúó wà ń míhí bí ọlọ́run níjọ yẹn ìjọ ọmọ yẹn máa sá fún ìyá tó bí àti bàbá tó bí biological father biological mother wọ́n ní kọ́dà ọkàn bàbá bàbá àtàwọn bàbá ìyá táǹpẹ̀ láwọn bàbá wa àwọn ìyá ìyá wa wọ́n ní kò sẹ́nìkà ọ̀dọ̀ girama ló gbé eh, ọ̀dọ̀ eh, bàbá ìyá ẹ̀ ló gbé bàbá bàbá ẹ̀ àtàwọn bàbá wa àtàwọn bàbá wọn àtàwọn ìyá wa àtàwọn ìyá wọn wọ́n ní ọmọ èèyàn àmàṣá àmàṣá àmàṣá lọ wà ummihi wà bí ọmọ ènìyàn máa sá débi pé kò ní dúó láti bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sọ̀rọ̀ wà sọ ìbátíhì wà bá ní wọ́n ní èèyàn máa sá lọ kálukọ́ máa sá bá a ṣe ń sá káàkiri yẹn wàhálà wàhálà tí ó ṣẹlẹ̀ níjọ́ yẹn là sá fún o ètò kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́nìí ọ̀sán ìbá tí èyàn rí ìyàwó ẹ̀ wọ́n bá ní èyàn rọmọ tó bí báyìí èyàn lè máa sálọ ọmọ ò pé my father eh? bàbá ò pé my son my daughter àbójú ọ̀kanra wọn àpò tí wàhálà bá dé ẹni máa jàre wàhálà nu ayé gan ẹ máa wúra yín báyìí kálukọ́ dẹ̀ máa dùjà du ara rẹ̀ lèkúlé múre ìmìnihun yáwó máa yìí ń ṣàánú yògì ní ọlọ́run máa nítorí pé ń jọ yẹn nítọ́bá kálukú ó ti tó ó ti tó dépò kọ́ ma wá béèrè kí ní àláfíà yín bọ̀lẹ̀ wá ń lọ bó lọ̀rọ̀ lémi ní ti dé bá kálukú ti tó yògì ní ó ti tó ìyẹn àbáyọ yẹn ní wá kò sí tọ́kàn pẹ̀lú ẹnibọ̀dì mọ́ náà fi ní kó gbìyànjú kó rí ẹnìkan ò ní wú ẹnìkan ìyàwó aṣọ àdúgbò àlànà ní sọfà ànábì sàṣálà ń pé nígbà wọn ní àmà sálọ àmà sábọ àtúnwá wà ní òhò sáwọn yóò ní máa wo afọláyà ń sọ̀rọ̀ báàdùn ìlà báàdùn sáwọn kan ò ní máa wo ara wọn ànábì ní à tẹ wọlá amúrò aṣáàdì ọ̀rọ̀ lè kọjá kéèyàn ọmọ lóun wo ẹnìkan jọ ẹ̀ ọ̀rọ̀ lè kọjá bó ń tàn sọ yẹn ọlọ́wọ́n bá ní ojú oyin ìyàwó ma yí dín mọ́sífẹ́ra ọlọ́mọ́sàfẹ́wà sáàrin àwọn ilé ọlọ́wọ́n bá ní àwọn ojú kan níjọ́ náà yàwó ma yí dín mọ́sífẹ́ra mọ̀ bí àmúṣìlẹ̀kà ìmọ́lẹ̀ ma tàn bẹ́ ọmọ arẹ́rìn ní wọ́n ma dùn dọ́hìkà tó mọ́sítẹ̀bìṣẹ́ra wọ́n ma rẹ́rìn mọ́sítẹ̀bìṣẹ́ra àti fún wọn ní ìrọ̀ àdánà àwọn ọmọ arẹ́rìn ní wọ́n ma dùn wọ́n ma lọ <laughs> ووجوه يومئذ عليها غبرة àwọn ojú kan jọ náà tẹbá wò báyìí عليها غبرة wọ́n ní ojú náà ẹ ìkorò ẹ ìkorò ojú yẹn yóò fajúro ha kọ́tara ha tẹ̀kṣá azulma wọ́n ní kọ́tara yóò bò dáru ó náà ní òkùnkùn ojú ẹ̀mà dúdú fún òkùnkùn ọ̀là yíká humul kafaratul fajara ọlọ́run ní àwọn tí ń sọ yìí àwọn náà làwọn kèfèrí ọ̀daràn ẹlẹ́bọ ni wọ́n wọ́n tún wá ba nǹkan jẹ́nu ayé káfàrà ni wọ́n kèfèrí ni wọ́n fájára ni wọ́n àwọn tí wọ́n balẹ̀ jẹ́ wọ́n ṣàbòsí fáwọn èèyàn tí wọ́n gba dúkìá àwọn èèyàn tí wọ́n fìyà jẹ àwọn èèyàn ọlọ́run ní àwọn ni mò ń ròyìn pé ojú wọn ṣe kínní ojú wọn máa dúdú kọlọmọdé àwọn wà nínú àwọn èèyàn o ọlá agbára ọlọ́run bá wa káka lẹ́ẹ̀kan sí nítorí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ abasa watawalla ọlọ́run bá ní anábì okòrò ojú ọwá yíjú padà nígbàtí abúlé abúlé Umm Maktum tó bá lọ́dọ̀ àwọn tí ànábì ń ṣe wá sí fún àwọn lọ́rọ̀ ní àwọn lọ́wọ́ àwọn bá ní abasa wàtàwálá ànábì kòrò ojú ọwá yíjú padà kú lọ́dọ̀ Abdullahi bin Ummi Maktum lánìyàn pé kó jẹ́ kó wọn bá wọn lówó yìí sọ̀rọ̀ náà kó wọn tó wá dá lóhùn àwọn bá ní àǹjà àwọn àmà nígbàtí afọ́jú wá bá Abdullahi bin Ummi Maktum ànábì ojú ó sì yíjú padà kú lọ́dọ̀ ẹ̀ wa ma yudirika la'allahu yazakka ọlọ́wọ́n bá ní ta ló fi mẹ́ ẹ ọmọ bọ́yá òun gan fún rẹ̀ òun ni ọkàn rẹ̀ ọmọ kùn bí wàásí tó ń ṣe ọmọ bọ́yá òun lọ́kàn rẹ̀ ọmọ ẹ látara wàásí ti ń gbọ́ aw yadhakkaru fatanfa'u dhikra ọmọ bọ́yá òun ni ó gba wàásí tí wàásí ó sì sàǹfààní fún amma man ó rí àwọn tó di ọlọ́rọ̀ àwọn lọ́lá àwọn tó jòkó ti yẹn fa àǹtàlàwú tasọ̀dá àwọn tó kọjú sí tàbí sọ̀rọ̀ yẹn wà máa lẹ́yìnká àlà yàzàká ọ̀lẹ́ṣẹ̀ táwọn Yorùbá mọ̀nà ọ̀lẹ́ṣẹ̀ kí wọ́n kàn sọ ni kọ́ọ̀dẹ̀ sàlàyé fún afọ́jú náà wà àmà ń jẹ́ àkàyẹsà orí ẹni tó bá ọ tọ́wọ́ bá ọwọ́ ya kàṣá tó dẹ̀ ń bẹ̀rù ọlọ́run fa anta anihu talaha tí wọ́n wá gbójú kò lọ́dọ̀ rẹ̀ tó fi kalẹ̀ kalla innaha tadhkira ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ innaha tadhkira eléyìí ni ìrántí innaha àwọn àyà Kùránì ẹni tí ọba fẹ́ ọmọ àgbàrántí fi suhufin mukarrama ọlọ́wọ́n bá ní àwọn àyà náà ta ní kọ́ ọmọ fíṣẹ̀ rántí ó ti wà nínú àwọn ìwé tó lápọ́nlé marfu àti mutahhara àwọn ìwé tó tóbi lọ́dọ̀ ọlọ́run tó mọ́kànká kún bí àbùkù bí àìdí sáfara tó wà lọ́wọ́ àwọn màláíkà àwọn tó máa ń kọ iṣẹ́ rí àti iṣẹ́ bó kiramin barara alákànlẹ̀ ni wọ́n ẹni rẹ̀ ni wọ́n kutila linsanu ma akfara aṣẹ́bi lọ́mọ èèyàn ta ló fi ya kèfèrí tọ́mọ èèyàn ta ló fi ya láìmọ́re tọ́mọ èèyàn min ayyi shay'in khalaqa látara abo láti dá wọn min nutfatin khalaqahu faqaddara adáwọn látara àtọ̀ spam àwa ṣètò kádàrá rẹ̀ gbogbo ìrìn àjò rẹ̀ láti bí àtọ̀ eh, débi ẹ̀jẹ̀ kíkí débi bá ṣẹran tó fi dẹ̀dá tó fi jáde fákọ̀ dára àwọlọ́hun á pè bubú rẹ̀ thumma sabila yassara nígbà wá dẹ̀dá tán àwọlọ́hun bá wá sí ojú ọ̀nà tí ó gbà jáde àṣẹ nírọ̀rùn fún thumma amatahu fa aqbara àwọlọ́hun bá aláàpadà wá pa àwa fi sínú sàárè àfi bò láṣìírí ثم إذا شاء أنشره tọ́pọ̀ padà yá lẹ́yìn náà lásìkò tó bá wọ ọlọ́run ọlọ́run padà gbé wọn dìde kúrò nínú sàárè kàlá ọ̀rọ̀ orí bá wọn kẹfẹ̀dé sí ìrò yẹn lámà yákòdì máa àmàrà wọn ò tẹ̀lá ṣe ọlọ́run lámà yákòdì alkùfà máa àmàrà ìtọ́lọ́run pa wọn láṣẹ wọn ṣe é fàlìyàndúrí ní sánú ilá tọ́ àmì ọlọ́lọ́mọ èèyàn aláìmọ̀rẹ̀ yìí ṣé kò wo oúnjẹ tí ń jẹ ni àná sọdábìnà lima àsọ́bá àwọn ọlọ́wọ́n bá là ń da òjò lẹ̀ wì wì wì sọ́bà àwọn là ń da sílẹ̀ tó ń ma lẹ́yìn náà ṣàkọ́kànnà àrùdọ́ ṣàkọ́ àwọn ní kílẹ̀ ọmọ ńlanu ilẹ̀ ńlanu fa àǹbátìnà fi ń ha àbá àwọn mú àwọn síìdì habba àwọn oríṣiríṣi àwọn seed tọ́jú oúnjẹ bíi ẹ̀wà bíi rice àgbàdo gero amújáde láti inú ilẹ̀ wà ìnàbà amúgrèfù jáde wà kọ́dìbà amúkọ́dìbù jáde kọ́dìbù ọ̀yẹ́ òun náà ní clover wà zayitun náà wà náhàlà amú òróró ṣètún jáde wà náhàlà àti làbídùn àti epo pupa náhàlà wàdà ikọ̀ gòlìbà àtúnwá fún yín ní àwọn ọgbà oko tó kún kẹ́kẹ́ fún àwọn oríṣiríṣi àwọn igi tí ń ṣàǹfààní wàdà ikọ̀ gòlìbà wàfà kíhátáhùn wà àbá àwọn bá tún wá mú jáde àwọn oríṣiríṣi àwọn fruit wà àbá àtàwọn koríko táwọn ẹranko máa ń jẹ mata'an lakum wa li an'amikum ọlọ́run bá ní gbogbo ẹ̀ pátápátá yóò máa jẹ́ ìgbádùn fẹ́yàn ọmọ èèyàn àtàwọn animals àwọn ẹran yìí tẹ̀ ń sìn. wa idha ja'ati s-sakha ọlọ́run bá ní tí ariwo yẹn tó bá dé ariwo ẹ̀ dìde nínú sàárè ọmọnìyàn ọmọ sá fún yóò máa sá fún ọmọ ìyá rẹ̀ òní dúró yóò máa sá lọ wà ummihi wà bí ọmọ ìyẹn máa sá fún ìyá rẹ̀ àti bàbá ẹ̀ wa sahibatihi wà bani ọmọ máa sá fún olólùfẹ́ rẹ̀ obìnrin ìyàwó ẹ̀ àtọmọ tó bínú látara wàhálà tó dénjọ́ àlùkìyàmọ̀ likulli mri'in minhum yawma idhin sha'nun yughni wọ́n ní yọ́ máa bẹ fún kálukú jọ́nà níjọ́ àlèkè àmọ̀tàwé yìí gbogbo ohun tí ó dé bá kálukú ó ti tó kálukú ó ti tó rán ojú yawma idhin musfira ọlọ́wọ́n bá ní àwọn ojú kan jọ́nà ọlọ́mọsá fàwọn náà sáàrin àwọn eléyìí musfira ojú náà yọ́ máa tàn pẹ̀lú mọ́lẹ̀ dahikatun mustadshira ojú náà yọ́ máa rẹ́rìn-ín látara ìró òdùnnú ojú tí wọ́n ti fún ní ìró òdùnnú wípé ọmọ wàlìjánà wà òjò òyìnyàwó máa yí bíi ní alẹ́ ha gábára ọlọ́run wá ní àwọn ojú kan jọ́nà sí ní yóò kóró ní kò ní ṣe wò ojú yẹn máa burú jáì gábára tàbí pé nǹkan tí gubari eruku bá ti kọlù nǹkan yóò ní dáa gubari gábára ojú yẹn máa bàjẹ́ oníṣẹ́wò látara ìbànújẹ́ tàrà hákòhà kọ́tara òkùnkùn máa bó dárú tàbíṣá àzúlmà wùlá yíká hùmùn káfàrà tó lè fàjára ọlọ́run láwọn tí mò ń sọ yẹn àwọn náà làwọn kèfèrí tí wọ́n jẹ́ òbílẹ̀jẹ́ àwọn tí wọ́n jẹ́ oníbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run kọ́lọ́run bá aláà kọ́mọ̀sọ̀wá ní kèfèrí kọ́mọ̀sọ̀wá ní oníbàjẹ́ ọlọ́run bá aláà tún wá sí jù báyìí lọ إلينا سورة عبسة والله أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى